láti bí lọ sórílẹ̀-èdè Jerusalem ó ti ṣe é ṣe ẹ̀yìn ẹ̀ṣẹ̀ àmọ́ sọ pé ó ti ṣe é ṣe JP yín rèé fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa lórí ètò Ojúmọ́ Ire lówùúrọ̀ yìí ẹ ti mọ̀ wípé tẹ bá ti ń rí ṣògo rẹ ní kejì mi ò kì í dá wá mo máa ń wá pẹ̀lú àwọn olórin ẹ̀mí pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run tó jìngìrì tí iná ọlọ́run sì wà nínú wọn bíbélì wípé ó ní àmì wọ̀nyí ni yóò máa bá wọn tó gbàgbọ́ lọ ó ní ní orúkọ mi n ó máa lé àwọn ẹ̀mí èṣù jáde àwọn ìránṣẹ́ ọlọ́run tí mò ń sọ ní fúnra wọn kì í ní mò ń sọ nípa wọn kì í ṣe àwọn ìránṣẹ́ ọlọ́run sẹ́ndì káàdì one thousand sí mi kí n fún ní ìsinsin kí n fi gbàdúrà fún ẹ à kí n bá wọn ṣe irú ẹ̀ lórí sùn sẹ́ndì one million naira nísinsìnyí ká fi lọ ṣe ẹbọ ètùtù hmm, kò sí ìyẹn nínú ẹ̀ ṣùgbọ́n àwọn ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ wípé ẹ̀mí ọlọ́run ló ń gbé nínú wọn tí ọlọ́run bá sọ pé kí wọ́n ṣe ni wọ́n ń ṣe àwọn gangan ni ẹ̀mí ọlọ́run tó máa ń tọ́ wa sí káwa náà lọ fà wá lọ́sẹ̀ tó kọjá ni mo sọ̀rọ̀ lórí aláṣeyọrí ṣùgbọ́n èèyàn kan pè mí láàrin ọ̀sẹ̀ ó béèrè lọ́wọ́ mi ó ní àwọn ogun kan wá wà tó máa ń ja àwọn aláṣeyọrí tí kìí jẹ́ kí wọ́n tètè débi àṣeyọrí wọn mo wá ní dádì kí ni ogun yẹn bàbá tí mo gbé wá lónìí àwọn ni wọ́n yànnàná nípa ogun náà ṣogúnrẹ́ni kejì lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí ìránṣẹ́ ọlọ́run tí mo sì gbé wá láàárọ̀ yìí sórí ètò Ojúmọ́ Ire máa fi orúkọ wọn síta ṣùgbọ́n jẹ́ kí n kọ́kọ́ yànnàná lórí ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí nígbà tí wọ́n wò ó wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ aláṣeyọrí ló máa ń ní àṣeyọrí nítòótọ́ ṣùgbọ́n kó tó di wípé wọ́n débi àṣeyọrí ọ̀pọ̀lọpọ̀ wọn ni kò kí ń rántí ogun tí wọ́n ti jà sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wọn ni kì í lọ́ ti máa ń gbàgbé nítorí pé májẹ̀mú kan wà tó máa ń dá wọn dúró tí kì í jẹ́ kí wọ́n lè tètè débi aláṣeyọrí àwọn wá ń béèrè lọ́wọ́ mi lẹ́yìn ìgbà tó parí lọ́sẹ̀ tó kọjá wọ́n ní Ṣògorẹ́nìkejì mo ní sá wọ́n ní wò ó ṣé gbogbo aláṣeyọrí ló rí àṣeyọrí ṣe mo dákẹ́ wọ́n ní kí ló máa ń dá àwọn aláṣeyọrí dúró tí kì í jẹ́ kí wọ́n tètè wọnú àṣeyọrí wọn mo dákẹ́ wọ́n ní tí wọ́n bá wá fẹ́ bọ́ kúrò nínú ní kúrò nínú àjàgà yìí láti bọ́ sínú àṣeyọrí wọn kí ni kí wọ́n ṣe mi ò mọ̀ nítorí ìdí èyí ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ̀ta ìránṣẹ́ ọlọ́run tí mo gbé wá láàárọ̀ yìí àwọn náà ni bàbá wa nínú olúwa màá tó fojú wọn hàn wá àwọn náà ni àlùfáà àti wòlíì ajíhìnrere Eh, owó ẹ̀yẹ Israel àwọn ní àlejò mi láàárọ̀ yìí ohun tí a sì fẹ́ yànnàná lówùúrọ̀ yìí òun náà ni wọ́n ń pè ní bíba májẹ̀mú tí kì í gba ẹbọ ìtù lójú ṣe mọ̀ wípé bí ègbò bá wà lára ènìyàn wọ́n á ní ẹ lọ kán kinní kan sí ó gbẹ dànù wọ́n á ní tí kinní kan bá wà eléyìí ní kẹ́ lọ ṣe ìyẹn túmọ̀ sí pé gbogbo tó bá ń ṣe ẹ̀dá láyé pátápátá gbogbo ìṣòro ló ní ọ̀nà tí ẹ fi palè padà jẹgun ẹ̀ ṣùgbọ́n wọ́n wá ní májẹ̀mú kan wà tó máa ń ja àwọn aláṣeyọrí tí kì í jẹ́ kí wọ́n wọ inú ìṣerere wọn lọ májẹ̀mú yìí máa ń sọ àwọn ọmọ ológo di àwọn ọmọ olófo májẹ̀mú yìí máa ń bá àwọn tó yẹ kí wọ́n ti wà lókè ó máa sọ wọ́n di ẹni tó máa wà nílẹ̀. tó ní tiẹ̀ lòún ṣe tó ní tèmi lòún ṣe tó fẹ́ ba tiẹ̀ jẹ́ ah, ẹ̀mí ah, mímọ́ iná tó dẹ̀pọ̀ máa rà á áńgẹ́lì jésù tí ò ní àánú tó ń bá mi ṣiṣẹ́ lórúkọ jésù kó yà wọ́n ní òun rẹ̀. àmì jésù december last year mo sì sọjú nílùú akẹ̀sán hmm. olúwa sọ fún mi pé òun yọ̀ǹda áńgẹ́lì tó burú pẹ̀lú idà tó ń jà mo mangeli náà dání wá sí studio ah, lónìí ọ̀rọ̀ àṣẹ jáde lónìí mo rán ìwọ tó bá ń gbọ́ mi bí ọwọ́ lé amúhùnmáwòrán yẹn mo rángẹ́lì tí ò láàánú mo rángẹ́lì ìkà tó mú idà ìkà dání ta ló fẹ́ fi ẹ̀tàn kó ọ sí wàhálà ta ló ń bá ọ rìn tó jẹ́ ẹlẹ́tàn tó fẹ́ ba ayé ẹ jẹ́ lórúkọ Jésù nípa idà tí ò láàánú tó mú ẹ jẹ lórúkọ Jésù ya ikú òjì òyà kó pa ọ́ dẹ́nu báyìí ó ti ṣe bẹ́ẹ̀ ẹ kà sọ́jà wọ́n sì wí fún pé. wọ́n wí fún pé. ní ìlú òkèèrè rere. ìlú òkèèrè rere. ni àwọn ìránṣẹ́ rẹ ti wà. ni wọ́n ti wà. nítorí orúkọ olúwa rẹ. nítorí orúkọ olúwa rẹ. nítorí tí àwa ti gbọ́ òkìkí rẹ. òwe tí a ti gbọ́ òkìkí rẹ Jóṣúà. àti ohun gbogbo tí o ṣe ní jìbìtì. àti ohun gbogbo tí o ṣe sí àwọn ọba. àwọn amórì méjì. tí ń bẹ ní òkè Jọ́dánì. àti Síóánì. ọba Séblónì. àti Síógù. ọba Básánì. tí ń bẹ ní Astrotu. àwọn àgbà náà. àwọn àgbà náà. àti tí gbogbo àwọn ará ìlú wá sọ fún wa wípé ẹ oúnjẹ ní ọwọ́ yín fún àjò náà kí ẹ lọ pàdé wọn kí ẹ sì fún wọn pé ìránṣẹ́ yín ni àwa ṣe jẹ́ nítorí náà. ta ló mú rí àjò ẹ̀tàn bọ̀ wá bá ọ ta ló mú rí àjò ẹ̀tàn bọ̀ wá bá ọ ta ló mú rí àjò ẹ̀tàn bọ̀ wá bá ọ tó ti parí iṣẹ́ ẹbí <laughs> wọ́n ti parí iṣẹ́ ẹbí hmm. wọ́n má kàrà ẹ̀tàn wọ́n wọ aṣọ ẹ̀tàn hmm ta ló mú ìrìn àjò ẹ̀tàn bọ̀ wá bá ọ kó tó dé lórúkọ jésù ìṣubú tí ò láàánú ọ̀run kó gbé ṣubú báyìí àmì jésù ẹ bàbá tó rà fún wa. wọ́n tún ní ǹjẹ́ nítorí náà nítorí náà wọ́n tún tún sọ ẹ bá wa dá májẹ̀mú àkàrà wa yìí gbígbóná ni a mú wá fún ẹsẹ̀ wa láti ilé wa wá ní ọjọ́ tí a ti jáde tọ̀ yín wá ṣùgbọ́n nísinsìnyí kíyèsí ó gbẹ ó sì wù kà sí ìgò àwọ̀ wáìnì wọ̀nyí tí àwa kún titun ni wọ́n kíyèsí wọ́n fàya àti ẹ̀wù wa wọ̀nyí àti bàtà wa di gbígbó nítorí ọ̀nà tiwa ti jìn jù àwọn ọkùnrin sì àwọn ọkùnrin sì gbà nínú oúnjẹ wọn wọn kò sì béèrè ní ẹnu olúwa hmm. Joshua sì bá wọn ṣọ̀rẹ́ ó bá wọn ṣọ̀rẹ́ ó sì bá wọn dá májẹ̀mú ó bá wọn dá májẹ̀mú láti dá wọn sí. Joshua bá wọn ṣọ̀rẹ́ ó bá wọn dá májẹ̀mú ah, ẹ gbọ́ májẹ̀mú àìmọ̀ tó o ti korí bọ̀ èyí tó ń fi ìyà jẹ ọ́ tó o bá nígbàgbọ́ lónìí àṣẹ tí ń bẹ ní ẹ̀jẹ̀ dọ́ àgùntàn lórúkọ ìsìn àkó parẹ́ báyìí ọwọ́ agbára tí ń ba májẹ̀mú jẹ́. dáfídì sì bi àwọn ará gíbíónì léèrè pé ó bi wọ́n kí ni èmi ò ṣe fún yín. ẹ gbọ́ mi sà olúwa sọ pé dáfídì ẹ ti fi orúkọ mi dá májẹ̀mú hmm. kò sí tí mo lè ṣe mọ́ ju pé àwọn tẹ́lẹ̀ ẹ̀ nípa ẹ lọ bèrè ń tán fẹ́ torí ẹ ti fi orúkọ mi dá májẹ̀mú nípa wọn so èmi olú olórúkọ láíláí lèmi èmi ọlọ́run hmm. so mò ń ti májẹ̀mú mi lẹ́yìn hmm. ọlọ́run tí kì í dalẹ̀ májẹ̀mú ni ọlọ́run ìdalẹ̀ májẹ̀mú bẹ́ẹ̀ ṣe rí kì í dalẹ̀ májẹ̀mú ó ní ẹ lọ bá wọn ẹ lọ béèrè ẹ lọ béèrè tọwọ fẹ. dábìsì sí ibi àwọn ará gíbíọ́nì léèrè pé eh, eh. kí ni èmi ò ṣe fún yín àti kí ni èmi ò fi ṣe ètùtù kí ẹ̀yin kí ó lè súre fún ilẹ̀ ìní olúwa. súre fún ilẹ̀ ìní olúwa. àwọn ará gíbíọ́nì sì wí fún un pé àwa kò ní fàdákà àwa kò ní fàdákà tàbí wúrà tí sọ́ọ̀lù eh. àti ti ìdílé rẹ̀ ṣe bẹ́ẹ̀ ni a kò sì fẹ́ kí ẹ pa ẹnìkan ní Ísírẹ́lì ó sì wí pé èyí tí ẹ̀yin bá wí ni èmi ò ṣe ni ó ṣe. wọ́n sì wí fún ọba pé ọkùnrin tí ó ń run wá ọkùnrin tó ń run wá tí ó sì rò láti pa wá rẹ́ kí àwa má kù níbikíbi nínú gbogbo agbègbè Ísírẹ́lì inú bí sọ́ọ̀nù. mú ọkùnrin méje nínú àwọn ọmọ rẹ̀ fún wa ẹnu méje nínú àwọn ọmọ rẹ̀ fún wa. àwọn sì sọwọ́rọ̀ fún olúwa sọwọ́rọ̀ fún olúwa ní Gíbíà ní Gíbíà tí Sọ́ọ̀lù ẹni tí olúwa ti yàn ọba sì wí pé èmi ò fún wọn èmi ò fi wọ́n fún yín èmi ò fi wọ́n fún yín ṣùgbọ́n ọba dá mi fi bó ṣe kí àlàáfíà lè bá ìlú. Hmm. ṣùgbọ́n ọba dá mi fi bó ṣe tì sí ọmọ Jónátánì ọmọ Sọ́ọ̀lù nítorí ìbúrò Olúwa tí ó wà láàrin wọn láàrin Dáfídì anọ́dá máa jẹ̀mú rẹ̀ àti Jónátánì ọmọ Sọ́ọ̀lù. <laughs> so májẹ̀mú tó wà láàrin Jónátánì àti Dáfídì ló dá mèfísùmù sí. <laughs> ah so ìjìnlẹ̀ májẹ̀mú ohun tá à ń pè ní májẹ̀mú ó ní agbára gidi gan so wọ́n béèrè pé olúwa sọ pé ẹ lọ bá wọn ṣe bẹ́yìn lẹ pa wọ́n ẹ ti forúkọ mi dá májẹ̀mú pé ẹ ò ní pa wọ́n so ẹ ti pa ẹ lọ bá wọn kí náà fẹ́ wọn ni ẹ fún ọlọ́mọkùnrin mẹ́sàn-án ọmọ ọmọ sọ́ọ̀lù tó pa wá dávidi bá bọ́ sí ìdílé sọ́ọ̀lù wọ́n bẹ̀rẹ̀ sí mú wọn mẹ́sàn-án àbí méje mm. ó sì mú wọn lọ síbẹ̀ a sì so wọ́n rọ̀ wọ́n sì kú ní gíbíà àwọn tí wọ́n ṣẹ̀ àwọn tí wọ́n ṣẹ̀ àwọn ọmọ tí wọ́n tí wọ́n wùwà a sì mú wọn a sì a sì pa wọn àlàáfíà sì bá ilẹ̀ eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ nílùú májẹ̀mú tí kì í gbẹbọ ẹbọ ìtùlójú tí ń gbẹ̀mí ènìyàn ah! tí ń gbọ́jọ́ ọ̀la tí ń gba ayé. dáàdi ẹ sọ kìkì ah! ọ̀rọ̀ kan sáà. gbọ́ májẹ̀mú ibi táwọn bàbá rẹ ti wọ̀ tó ní ẹ̀jẹ̀ rẹ lòún fẹ́ mu ẹ̀jẹ̀ ìràpadà ẹ̀jẹ̀ àtúnṣe ó yẹ kó pa ẹ báyìí nítorí ìdí èyí lọmọ lọ́wọ́ tó ṣe wàhálà hàn láti pa ṣéṣù ara ṣéṣù ni májẹ̀mú òdì gbogbo ṣéṣù ti ṣe májẹ̀mú òdì. Mm èyí tó fẹ́ gba ẹ̀jẹ̀ lónìí nípa àṣà àti dídí ọ̀rọ̀ apá ẹ lónìí ẹ̀jẹ̀ àtúnṣe ó yá kó pa ẹ lónìí áńgẹ́lì tí ń bá mi ṣiṣẹ́ èyí tó olúwa yàn tì mí ó yá kó pa ẹ lónìí bẹ́ẹ̀ lolúwa wí jésù olúwa wa. àmín ẹ wo ẹ fọkànbalẹ̀ ẹ̀yin ará ilé ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn tá a bá lọ tá a bá padà dé torí mo mọ̀ pé gbogbo wa láti máa máa gbóhùn sókè pé ẹ báwo ni mo ṣe fẹ́ pe bàbá yìí ẹ jẹ́ ká lọ kétò tó parí ẹ ti máa máa rí tí nọ́mbà wọn máa máa wá sí ojú móhùnmáwòrán ní díẹ̀díẹ̀ ẹ wo ètò yìí ètò wa ojúmọ́ ire ń tẹ̀síwájú tá a bá lọ tá a bá padà bọ̀ a tún máa sún síwájú kẹrẹrẹ à ń padà bọ̀. o oh eight o. Oh o eight o. two three. two three. zero zero. zero zero. ninety three. ninety three. eighty one. eighty one. God bless you. amen. you are free you are set free in the name of Jesus. ẹ o tá a bá tún máa máa retí yín lọ́jọ́ míì sọ táwọn èèyàn bá tún ti rí yín sì wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní pè. adúpẹ́ púpọ̀ ilé yá o adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín tí ẹ farabalẹ̀ tẹ́ bá wa wo ètò wa ti òwúrọ̀ yìí mo dẹ̀ rò wípé ẹ̀yin náà fúnra yín ẹ ti nígbàgbọ́ nínú ara yín pé ẹ ti di aṣẹ́gun lábẹ́ ègún ìran lábẹ́ májẹ̀mú tí kì í gba ẹbọ ìtù lójú ibikíbi tí májẹ̀mú ọ̀hún bá sì sápamọ́ sí lórúkọ jésù ọlọ́run nínú olódùmarè nínú agbára rẹ̀ awo oníkálukú wa sàn. ẹ yá kí wọ́n máa fi àsìkò yìí kí n máa fi ṣe lọ tẹ́yìn bá wá ní ohunkóhun tí ẹ̀yin náà fẹ́ bá ṣògo rẹ̀ ní kéjì sọ ẹ lè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight four four four eight one zero seven zero three nine eight triple four eight one ilé òní lé wa o ọ̀nà òní nà wá àwọn tí a jọ ṣiṣẹ́ pọ̀ láàárọ̀ yìí àwọn náà ni Jùwọ́n Ọlátúndé ọmọ ọlọ́jọ́ ìbí nìyẹn lórúkọ Jésù ẹ̀mí rẹ̀ á ṣe ọ̀pọ̀ ọdún láyé bákan náà òun ni Francis Sehu wọn ló gbohùn mi sílẹ̀ ló tún jẹ́ ọlọ́wọ́ ìgé tó tún bá mi sùn sínú ara wọn ipa ò ní kún ẹ o lórúkọ Jésù òdẹ ní di ẹni ìtìjú gbogbo ẹnikẹ́ni tó bá láwọn máa já ẹ kulẹ̀ àwọn máa fi ẹ̀ṣẹ̀ lẹ́yà àwọn gangan ló máa ṣẹ̀sín ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ iléyà o àpòsórí tẹlifíṣàn Orísun ló ń dágbére fún wa wípé ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Olódùmarè tá a tún máa pàdé lórí àkọ́tún ètò yín ó jùmọ̀ ire ṣògo rẹ̀ ní